àwọn nǹkan tí mo bá yín sọ kò mọ yín nú. lẹ́tọ̀ bẹ́ẹ̀ sí mọ̀ mí èmi ò ní sẹ́ráì lọ́mọ sòótọ́ torí àná Muhammad sallallahu alayhi wa sallam ó ní kúlọ̀ akọ̀ wà lọ́kànnà mọ́ ọ ó ní ẹmọ sòótọ́ bó ti wùlẹ̀ kí òótọ́ náà kó kó lòdù ìwọ lọ. ẹ̀yin alájà pupa nígbà tá à ń sọ̀rọ̀ ní ilé ẹ̀kọ́ orúkọ ọkùnrin mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ wa kí n bá yín ṣàdúrà èwo nínú wọn gan-an ló jàdí orí nínú wọn nínú àwọn mẹ́wẹ̀ẹ̀wá mo sì béèrè lọ́wọ́ yín pé ìjẹ́ tí ní nǹkan papọ̀ nínú àwọn mẹ́wẹ̀ẹ̀wá ẹni àwọn mẹ́wẹ̀ẹ̀wá ló ti ló ṣe kí ni ló ti kọjá lára yín nínú àdúrà bẹ́ẹ̀ bá ṣe sí ara kò lè á lè rí nǹkan kan torí pé ẹ ti àdéhùn ti ń bẹ láàrin yín nìyẹn. àfa àsúkọ mi gan mo ti fẹ́ kẹ́ bá mi o òun mo nífẹ̀ẹ́ jù mo ń lò ó. súkọ mi ń gan òun ló ṣiṣẹ́ ìbẹ̀rù àgbo. súkọ mi ni kí ẹ máa kàn sálẹ̀ àrùn tó ti jẹ́ pọ́n mẹ́wàá wà ti bá yín nìkan wọn pọ̀ kó sí níta lè ṣe bá a bẹ lóhùn kò lè ra àwọn ìlú ìlú kan. tọ alájà dúdú ẹ̀yin náà hmm, nígbà tí ẹ̀yin náà gbé orúkọ tí yín náà síta fifteen mẹ́ẹ̀ẹ́dógún mélòó ni gbogbo ọjọ́ orí yín. àfa kálẹ̀mí lè tí ò bá ní kalẹ́ náà ni. kò sí nǹkan tí màá sọ ju òótọ́ ọ̀rọ̀ náà lọ ẹ lọ yíwà yín padà ẹ lọ mọ̀ ṣe tọ́rọ̀ ń bá fẹ́ ẹ ó dà fa àti gbọ́n yín sí. ẹ ṣé wàá rí èèyàn kọ̀ọ̀kan múnú àwọn méjèèjì náà ní. a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir nínú ẹ̀yin wo ẹ̀yin ọmọ wálé àṣírí ẹ̀yin ọmọ ọ̀rọ̀lẹ́ ayé. ẹ jọ ẹ níwò mìíràn ni yorùbá ló ní kò ní burúburú kó má kẹ nìkan mọ́ ni ẹ̀yin náà ni mo ní ládùúgbò yìí ẹ̀yin ni mo lè wá bá ẹ jọ ẹ ẹ ṣàánú mi náà ni. nǹkan tí máa ṣe lélẹ̀ ṣé ọ̀rọ̀ tẹ́yìn sọ yẹn ó dàbí music lójú mi ijó yẹn bọ́ọ̀ máa ń jò lélẹ̀ àti bọ̀m̀bọ̀m ṣíṣe bọ̀m̀bọ̀m. kóṣì reason ni wípé ní gbogbo ọjọ́ ayé yín ah, mú wá mú wá mú wá lẹ máa ń ẹ̀fà sọ láyé yín ó wá dàbí pé ẹ̀yin fẹ́ dàbí ẹ̀yẹlé ṣé apá yín apá ẹ̀yẹlé lẹ ní ni. now lẹ́ẹ̀kan sà ẹ sọ̀rọ̀ ẹ̀ ń pa òwe èmi náà máa fi òwe dá padà fún yín kẹ́ ẹ má rò pé ẹ̀yin nìkan lẹ gbọ́ Yorùbá ẹ sọ wípé kì í burúburú kó má kẹ́nìkan mọ́ ni àbí wípé ẹni tó máa kù mọ́ ni òun la ò mọ̀ ṣẹ́yìn náà ti gbàgbé ìwé Yorùbá tó sọ wípé a kì í bá ní tan káfa ní tan ya ẹ jẹ́ sòótọ́ fún yín o ti sú èmi so advice mi fún ẹ̀yin ni wípé ẹ pọ̀ sókèrè rajà ẹ máa lọ ó yá ẹgbẹ́ bọ́ọ̀dì yín ẹgbẹ́ bọ́ọ̀dì yín ẹgbẹ́ bọ́ọ̀dì yín. meanwhile ó ti ní kẹ́ máa lọ àbí ẹ get it right nǹkan tí mo wá sọ fún yín ni pé ẹ̀yin náà ẹ gbìyànjú ẹ múra sọ̀rọ̀ ayé yín ayé yín dàbí egbò very soon very soon ó máa búrẹ́kẹ́ ẹ máa lọ bá. tọ́ mo gbọ́ gbogbo àlàyé yín lóòótọ́ èmi náà ni mo sọ fún yín pé tó bá ti di lẹ́yìn ọjọ́ kejì kẹ̀ ẹ̀ wá. ó pé àbá yẹn wọ alua a sì bá yín bẹ̀ lọ́hùn a sì ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ọlọ́run sì ti fi gbogbo ohun tó wà nídìí ọ̀rọ̀ yín mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run ti sọ àṣírí rẹ̀ fún wa. àfa mo lérò pé a ti rí ọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro wa àbí. Hmm, a lè pè lọ́nà àbáyọ náà ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ọwọ́ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta náà ló wà. ẹ ká kọ́kọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹni tó jẹ́ àgbàlagbà yìnyín ẹ̀yà wa tó jókòó yìí ntọ́lọ́ fi hàn mí nínú ọ̀rọ̀ tí yín ni pé aládìsọ́kàn ẹ̀dá nìyí ẹ jẹ́ nìkan tó jẹ́ kó máa ń di ọ̀rọ̀ sọ́kàn téèyàn bá ṣẹ̀yìn ẹ di ẹni sọ́kàn ẹni tó bá sì ti láti sọ́kàn láyé kò sí tó lè fi bẹ ọlọ́run láyé tọ́lọ́run lè gbàdúrà ẹ̀. ẹni náà kàn wà lójú kan bí adágún náà ni ní pàápàá jùlọ ẹnìkan ti wà ní sàkání rẹ tó yẹ kí o ti ṣoore fún tó yẹ kóró ti tẹ̀ lọ́wọ́ láti ipasẹ̀ rẹ ṣùgbọ́n látara àdìsọ́kàn tó ní orí náà tẹ̀lé ẹni náà lọ́wọ́ láìsí mọ̀ pé ẹni tá à ń sọ̀rọ̀ tó yẹ kóró náà tẹ̀ lọ́wọ́ ni látara rẹ̀ ni wọ́n náà ti là á ah! ìwà mi ni òótọ́ ni. ṣé wàá rí bọ̀dá wa tí ó jókòó sáàárín ìtọ́lọ̀ fi hàn mí nípa ọ̀rọ̀ tiwọn ni wípé wọ́n jẹ́ nìkan tí kì í dúpẹ́ gbogbo orí tọ́lọ̀ bá ti ṣe fún wọn wọn kì í dúpẹ́ wọ́n mọ̀ wò pé ẹ ẹ ṣé ìtọ́lọ̀ ṣe fún mi tó kéré ṣé òní màá tún dúpẹ́ lé lórí ọlọ́run dẹ̀ sọ nílànà kúránì wípé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ọlọ́run ní làyín zakari tún la àsìdá nọ́kún wà làyín kàfọ́rọ́ tí ń ná àdábà la ṣẹ̀dí dùn ọlọ́run ní gbogbo ẹ̀dákẹ́dà tó bá ti ń dúpọ̀ oore tèmi ọlọ́run bá ṣe fún bó ti wulẹ̀ kó kéré bí ọmọ náà gún ọlọ́run ní ṣàlékún oore náà fún ni ṣùgbọ́n tó bá ti kọ̀ tí ò bá ti dúpẹ́ ọlọ́run ní irú ẹni ni ó mọ̀ bára rẹ̀ látàrí ìdóyè àìkí ń dúpẹ́ yín ló fà tó rí òkè fi ń tẹ̀yìn lọ́wọ́. àfa mo pé mi ò níṣòro ọkàn bíi titi wọn àbí. àfa mi ẹ tó ṣẹlẹ̀ ni pé ẹ̀yin gan ẹ̀yin ẹ̀yin gan ó ní ìṣòro yín pọ̀ jù torí pé nínú ọ̀rọ̀ ẹ̀dá nǹkan mẹ́ta kan máa ń jẹyọ nínú ọ̀rọ̀ ẹ̀dá òun náà nìkan tó ń ṣẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí aládìsọ́kàn ẹ̀ tí kì í dúpẹ́ ẹ̀ tó bá láhùn ṣé wàá ráhùn gan lẹ́yìn wá gbé dání nítorí pé gbogbo ẹnikẹ́ni tó bá ti ń láhùn láyé tí ò bá ti lè ṣe oore ọlọ́run ò lè ń ṣàlékún oore yẹn fún un ọ̀rọ̀ yín dà gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó di ọwọ́ báyìí tí ò fẹ́ jẹ́ kí n tó wà lọ́wọ́ rẹ̀ bọ́lẹ̀ tí ò bá ti là nǹkan kan mi ò lè wọnú rẹ̀ mọ́. àfa ẹ wo bẹ ṣe ń sọ̀rọ̀ ẹ wo nínú nǹkan mi lè yóò sí nǹkan tí ní ṣé nínú kékeré jẹ pé kémi náà manage ní màá tún máa sọ pé mo ti fẹ́ máa há káàkiri ni àfa. ẹ ẹ tí ò wá yé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yẹ dání sẹ́yìn ò mọ̀ pé ẹni tí ó bá ní ọ̀rọ̀ gan tó pọ̀ jù láyé for example nísìnyí gẹ́gẹ́ bí àpèjúwe ẹ bíi ten thousand naira dání ẹ wá ṣe oore five naira nínú ten thousand naira yẹn irú ẹrù ẹ bẹ́ẹ̀ ọlọ́run ní gbà lọ́wọ́ ẹ̀ mú un. ṣùgbọ́n ẹni tó ní five naira dání tó ṣoore one naira àbí two naira nínú ẹ irú irú onítọ̀hún náà lọ́lọ́run máa ń gbàdúrà rẹ̀ tó bá yá pé nínú wọ̀nba kékeré tọ́lọ́ ń fún yìnyẹn lẹ ti ń ṣe oore ni látàrí ìdíyẹ ọlọ́run ó ti ta oore ó yóò ti taari oore tó jù bẹ́ẹ̀ yóò ti taari ẹ̀ sọ́dọ̀ yín látara ẹ̀ kí ń ṣoore yín náà ló fà á tí ọ̀rọ̀ yín tí ọ̀rọ̀ yín tó fi rí bó ṣeré àtẹnìkíní àtẹnìkejì àtẹnìkẹta yín ẹ jọ ṣé kò wá sí nǹkan tẹ́ lè fún wa bí ọṣẹ àbí tẹ́ ti pèlò nílẹ̀ fún wa tá a lè lò. ẹ pé wo àfa bó tiẹ̀ jẹun tú ká tiẹ̀ gbé mu àbí ọṣẹ ká tiẹ̀ lọ wẹ̀ lódò ẹ mọ gbogbo ẹ kí bùkátà wa tiẹ̀ lè bí yá ẹ àfa ẹ jọ àbí. ẹ ẹ lè ẹ lè ṣe ọṣẹ fún yín torí pé ọ̀rọ̀ yín ò gba ọṣẹ wíwẹ̀ kò sì gba òǹtú mímu ìtọ́rọ̀ yín jẹ mọ́ òun náà tẹ́ ẹ bá ti ṣe àtúnṣe lórí ẹ̀ mo pé pẹ̀lú àṣẹ ọlọ́run pẹ̀lú àṣẹ ọlọ́run ọ̀rọ̀ yóò yí padà sí dáadáa.